والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ألكو تتوجو كان قاكي سياروا نكو أنفاني إلي كان النبي صلى الله عليه وسلم تنين بفوا nínú oṣù Shawwal láti ṣe sùyàmù ọjọ́ mẹ́fà pẹ̀lú ìta ti ṣe nínú oṣù Ramadan ká lè bá a láǹfààní pé ìṣirò pé gbogbo ọdún yìí ni la fi ṣe sùyàmù ní ọbẹ̀ lákọọ́lẹ̀ nínú ìwé iṣẹ́ wa àwọn mùsùlùmí àwọn gbìyànjú wọn ṣe sùyàmù ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà yìí wọn ò tiẹ̀ jọ pẹ́ rárá wọn ti tètè ṣe ó àwọn ẹlòmíì wọ́n mú lọ́kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan láàrin tẹlómi kú kan tẹlómi kú méjì nígbà táwọn míì táwọn tiẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń palẹ̀ mọ́ pé àwọn ṣẹ̀ bẹ̀rẹ̀ ni agbọ́tẹni tó kú kan tàbí tó kú méjì ìgbàláyè sì wà fún wa lọ́jọ́ méjì tàbí mẹ́ta eléyìí tó kù tó sùn yìí tí ó fi parí òní ọ̀la ọ̀túnla síjọ́ mẹ́rin bọ̀yà eléyìí tó túmọ̀ sí wípé ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ ń palẹ̀ mọ́kùn ọ́ bẹ̀rẹ̀ báyà lónìí àbí lọ́la ọkàn tanra rẹ̀ dànù ni nítorí bó la ṣe lè rí ọjọ́ mẹ́fà mú jáde nínú oṣù. No tó ti di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n lónìí tó la sì lè rọ́jọ́ mẹ́fà sí nínú rẹ̀ kó sì tó kẹnubọ̀pọ̀ eléyìí túmọ̀ sí wípé gbogbo nǹkan tí ìbá dúró déèyàn èèyàn lọ dúró dè ní tó ṣe pé tásìkò rẹ̀ bá lọ ọ́ lọ́nu ó tún ẹ̀mí ìta ní àrídájú pàdìgbà náà torí ẹ̀ kí èèyàn máa tètè ṣàǹfààní nínú àkókò kó tó di pé àkókò yóò wá lóyàn torí pé téèyàn bá ti lo àkókò lílò làkókò máa lóyàn gbogbo àwọn ẹni tí olú ẹlẹ́dàá wa tó ṣe ní rọrùn fún láti ṣe sùyàmù yìí jákèjádò gbogbo orílẹ̀-èdè àgbáyé olúwa kó gbà lọ́wọ́ olúwa kó má ṣe ní àṣedànù mọ́ wọn lọ́wọ́ àwọn tá à ń sìn bẹ lẹ́nu pé wọ́n ń ṣe jọ́ka méjì tó kù fún wa àǹfààní rẹ̀ wà fún wa láti parí ẹ̀ olùwà kò fún wa ṣe. àwọn ẹni tó jáfara olùwà ẹlẹ́dàá wọn tó fi rú jàǹbá ìṣe wọn mọ́lẹ̀ mi. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.